Ah, kí ló tún ń ṣẹlẹ̀ sí lateef adédìméjì kí la tún ń pèlè yìí báyìí kí ló tún ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí àti ìyàwó rẹ̀ tí gbogbo wa mọ̀ sí mọ̀bìnpé kí ló tún ń sí àwọn méjèèjì ọ̀rọ̀ yìí kò yé wa mọ́ ọ̀rọ̀ yìí ò tójú sú wa o háà ah, nítorí bẹ́ẹ̀ ni mo fi sọ wípé ká gbìyànjú láti máa gba àdúrà fún àwọn òṣèré wa torí àwọn nǹkan tí wọ́n ń là kọjá kì í ṣe nǹkan tí ó ṣe é fẹnu sọ àti wípé o àwọn nǹkan tí àwọn fáǹsì wọ́n ń fi ojú wọn rí lọ́ọ̀láìn kì í ṣe nǹkan tí ó ṣe é fẹnu sọ lónìí lágbo òṣèré la wà ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà tó bá jẹ́ ìgbà kọ́kọ́ tí ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi lónìí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ wọ́n ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wọn Instagram wọ́n ti sọ níbẹ̀ wípé àwọn nǹkan tí àwọn fáǹsì tí wọ́n ń fi ojú àwọn rí lọ́nláì kì í ṣe nǹkan tí ó ṣeé fẹnusọ rárá wọ́n tún sọ wípé àwọn nǹkan tí àwọn fáǹsì wọn fi ojú ìyàwó òun rí tí orúkọ rẹ̀ ń jẹ́ Mobimpe òní kì í ṣe nǹkan tí ó ṣeé fẹnusọ ó ní ojoojúmọ́ tíyàwó òun tí ó bá jáde ó ní àwọn fáǹsì wọ́n máa ń búlẹ̀ àti online àti ojú ayé wo ni wọ́n ń búlé ẹ̀ ni ìjẹ́ rò pé èyí tọ́ ìjẹ́ rò pé èyí yẹ nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section lónìí a kò ní rí jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ètí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ọpẹ́ ọmọ àjíbóyè lórúkọ tèmi ẹ kú déédéé wò yìí ire lójú gbogbo wa máa ó tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.